ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT <laughs> ẹ kú déédéé ìwọ̀yẹ ẹ kú bójú ọjọ́ ṣeréṣe rárá ni mo bá yín ẹ̀yin fan mi ẹ ṣọ́ra yín ẹ má máa mú mi bínú o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run because ẹ jẹ́ káwọn ọmọ mi bínú sí mi àwọn ọmọ mi sọ pé àwọn láìkí iṣẹ́ tí mò ń ṣe pé bọ̀ kí ọ̀rọ̀ òdì tí mo wá fẹ́ máa sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ò láìkẹ́ pé àwọn ò láìkí máa sọ̀rọ̀ òdì mo wá ní àwọn èèyàn ló máa ń mú mi bínú pé àwọn náà máa ń bú mi nínú comment section wá ní kí n má máa da yín lóhùn pé àwọn ò fẹ́ ọ̀rọ̀ òdì lẹ́nu mi ẹ jọ nítorí ọlọ́run ẹ má máa mú mi bínú ẹ má máa mú mi sọ̀rọ̀ òdì èmi mo wà gentle ẹ jọ ẹ níní ọlá onípẹ́pẹ́yẹ sọnù ẹ má máa mú mi bínú àwọn ọmọ mi láwọn ò láìkí máa sọ̀rọ̀ òdì mo dẹ̀ sọ fún yín pé èmi lólùbẹ̀rù lára àwọn olùbẹ̀rù mi tí àwa ìyá taba kéré àwa là ń tọ́mọ taba ti ń dàgbà àwọn ọmọ wa náà máa ma correct wa so lára àwọn olùbẹ̀rù mi làwọn ọmọ mi wà mi ìfẹ́ nǹkan kan tó máa fi bínú torí pé wọ́n ti ẹ̀ ń try so wọ́n láwọn ò láì kí máa sọ̀rọ̀ òdì ẹ má dẹ̀ máa jẹ́ kí máa sọ̀rọ̀ òdì ẹjọ́ nítorí ọlọ́run kí ni show tí mo ṣe lánàá tí mo sọ pé tí mo sọ nípa ẹni tí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media sì tí mo ní pé kẹjọ kẹtẹ́kẹ easy pẹ̀lú wọn mo lọ síbi tó ti cut show yẹn bó ti yẹ pé èmi tí mo ṣe show gan mo ti delete ẹ̀ àwọn kan ti sáré cut ẹ̀ wọ́n ti gbé sórí tiktok mo wá lọ síbi tí wọ́n ti sọ tí mo ti sọ pé àkòsí nǹkan tí nínú lè ṣe pé bí ò bá pe obìnrin obìnrin á pè àwọn èèyàn wá ní shut up don't teach our men how to be cheating don't encourage cheating with am orí mi ìfẹ́ sọ pé orí yín ẹ má jẹ́ kí n ṣe pé a ní àwọn òbò kan wà tí ọkùnrin ò lè dodge àwọn òbò kan wà tí ọkùnrin ò lè dodge tó jẹ́ pé tó bá dodge ẹ̀pẹ́rẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ àwọn òbò kan wà tó jẹ́ wípé kí ọkùnrin fẹ́ áńgẹ́lì sínú ilé kò lè dodge òbò yẹn tó bá dodge tó bá try láti dodge ẹ̀ tipátipá ayé ọkùnrin yẹn máa bàjẹ́ àwọn unavoidable òbò tó jẹ́ pé ọkùnrin ò lè ọkùnrin ò lè avoid ẹ̀ ọkùnrin ò lè avoid ẹ̀ láti má do tó jẹ́ pé tó bá try láti avoid ẹ̀ tá obìnrin yẹn bá gbé súnmọ́ gbé súnmọ́ tó bá try láti avoid àwọn òbò tó jẹ́ pé tí ò bá do kódà kó fẹ́ queen sílé tó bá try láti dodge àwọn òbò yẹn ayé ẹ̀ máa bàjẹ́ ni abẹ́ ẹ rò pé mò ń ṣeré ni àní àwọn yẹn ò ń ṣe pé ọ̀rọ̀ cheating èmi mo ṣẹ̀ wọ́n ní don't teach our men don't encourage cheating ẹni kẹ́ ẹ gbà fọ́lọ́hún mo ní you know this and no peace àwọn òbò kan wà tí ò ṣe dodge fọkùnrin tó bá gbìyànjú láti dodge ẹ̀ jù ayé ẹ̀ máa bàjẹ́ àwọn òbò kan wà tó jẹ́ wípé àwọn òbò yẹn lọkùnrin máa dó tó máa fi débi tí ọlá ẹ̀ wà àwọn òbò tó máa dé tó máa dó tó máa fi gun gígí ọ̀rọ̀ àwọn òbò tó máa dé tó máa fi lọ gba agbá tó máa gba tí ó máa agbá ilé ayé ẹ̀ máa turn around sí dáadáa àwọn òbò tó so oríire ẹ̀ dání àwọn òbò tó mú ìṣe ológun ẹ̀ dání àwọn òbò tó mú ọ̀nà àti la ẹ̀ àti ìlọsíwájú ẹ̀ dání tó yẹ pé ọkùnrin ò lè afford kò lè ṣe láti má do tí ò bá do ó lè ṣẹ́ igi ọrọ̀ ẹ̀ tí ò bá do ó lè fa orí burúkú tí ò bá do ó lè má débi tí rí ayọ̀ ẹ̀ wà ẹ gbàgbé pa anointing náà pé oh God open the doors of success àwọn òbò kan wà tó jẹ́ pé àwọn òbò tó máa open door of success ni tí ò bá do door of success yẹn ò ní ṣí àwa nítorí pé òun fẹ́ kún ìsílé door of success ẹ̀ á wá ti pa ayé ẹ̀ wá bàjẹ́ wá gbọ́ ìwọ ọkùnrin ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ ń sọrú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ fẹ́ ọkùnrin tó dáa tó ń tọ́jú yín tó ń tọ́jú ilé tó ń tọ́jú àwọn ọmọ tó ń ṣiṣẹ́ kárakára kí ilé lè lọ síwájú ìjẹ́yìn bá ọkùnrin rò ó pé nígbà tó bá di ọjọ́ iwájú tí agbára ò sí láti tọ́jú ilé tí àwọn ọmọ ti lọ tí agbára ò sí láti tọ́jú ilé ta ló wá fẹ́ tọ́jú ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé don't teach our men àwọn àwọn òbò yẹn ọkùnrin ò lè do without ẹ̀ torí pé nígbà tí ilé bá dá tẹ́yin bá gbọ̀nà Amẹ́ríkà bọ́nà London lọ tẹ́ lọ ṣe ó mú ugọ̀ pẹ̀lú àwọn ọmọ yín tẹ́ lọ jókòó pa síbẹ̀ àwọn òbò tọkùnrin máa ń fall back sí nìyẹn àwọn aláàánú tó máa ń fall back sí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń fiṣẹ́ tó ń fara ṣiṣẹ́ fún àwọn ọmọ nísìn tó ń fara ṣiṣẹ́ fọ́kùn obìnrin nísìn tó ń ṣe pé kí lèmi má lè dàrú káwọn ọmọ mi lè ṣoríire kí ìyàwó mi kọ́yà má jẹ ọjọ́ iwájú ẹ̀yin ò kí ń rántí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin òun rántí irú àwọn ọkùnrin yẹn pàápàá nígbà táwọn ọmọ yín bá ti ń bímọ labroad ọ̀pọ̀lọpọ̀ yín stylishly ẹ máa ní ẹ̀ ń bọ́kùnrin kójọ ni ẹ máa kó wọnú ọkùnrin ó máa rán gbogbo àwọn ọmọ ẹ lọ sí tí àwọn ọmọ yẹn bá ti lọ sí abroad ní jẹ́ padà wálé mọ́ ibi ẹ̀ náà máa ti má rì tán bá wá bímọ ọkùnrin tó fara ṣiṣẹ́ táwọn ọmọ fi lọ náà ló máa jókòó sílé ẹ̀yin máa lọ sọ́pẹ́ fẹ́ lọ bá ọmọ yín tọ́jú ọmọ àwọn rà àwọn òbò tó ti dó tó fi ṣe ọ̀rẹ́ àwọn yẹn ló máa dúró fún wọn àbí gbogbo ọkùnrin tó ń ṣiṣẹ́ ń sì tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ilé ẹrù págbára yẹn máa wà tágbára yẹn bá tán gbóná àwọn ọkùnrin yẹn fẹ́ fall back sí. níbo làwọn ọkùnrin yẹn fẹ́ fall back sí torí tó bá yá agbára tó fi ń tọ́jú ọmọ wọn ò lè tọ́jú yín mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe tó fi dilé mú iṣẹ́ yìí ò ní ṣeé ṣe mọ́ agbára yẹn ò sí mọ́ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ̀ ní rántí wọ́n ṣe tọ́jú yín tọ́jú ọmọ ẹ ọmọ tẹ lọ bá lábúrò tẹ lọ bá tẹ lọ bá wọn tọ́jú ọmọ yẹn àwọn àwọn ọkùnrin náà ló ṣiṣẹ́ táwọn ọmọ yẹn fi lọ sábúròd ẹ̀yin á wá lọ jókòó táwọn ọmọ yín ìmí ò ní wálé mọ́nu yín ẹ̀ẹ́dẹ̀ ti báyé wọn jẹ́ pé ẹ̀yin nìkan ni ọjọ́ alẹ́ tí wọ́n nídìí yín ẹ máa lẹ́ lọ ṣe ómùgọ̀ ẹ lọ bọ́ ọmọ yín tọ́jú ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yẹn wọ́n máa ti ní prostrate wọ́n á ti ní prostrate ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti máa ní àìsàn ọjọ́ alẹ́ tó yẹ kí wọ́n rí yín nígbà tẹ́jọ́ nígbà tí kò sáìsàn ẹ̀yin náà ń tọ́jú o bó ṣe ń kọ́lé náà ṣe ń ràn àwọn ọmọ yín lọ sí skul àwọn òògùn òtí ẹ̀ wọ́n ṣàní àwọn tọ́jú ẹ̀yin lẹ máa dánìkan jẹ ọlá ẹ̀ ẹ má tanra yín ọkùnrin tó bá lóun tọ́jú ọmọ tọ́jú ìyàwó tí ò ní reserve reservation ìyá ló máa padà jẹ́ lọ́jọ́ alẹ́ kò sí bó ṣe lè náìsì tó torí ìgbà tí obìnrin bá ṣetán láti lọ bá àwọn ọmọ ẹ̀ wú ọmọ kò ní ronú pé ọkọ òun mọ́ á lọ́mọ òun bímọ òun lọ ṣọ́mùgọ̀ ó máa jókòó pa ti ọmọ ẹ̀ ni especially obìnrin ọmọ tó bá wà lábúrọ̀dá ní ẹ kòrán òní òun onífẹ́ kọ́ fowó gba máìndà ó máa pa ọkùnrin yẹn sílẹ̀ nílé ni èyí tó bá máa ya gbá òbu ọjọ́ alẹ́ mú nínú yín kó tètè ya gbà mú àwítán ni are teaching our men to ṣe kinní kan àwọn òbò kan wà tí ọkùnrin ò gbúdọ̀ dodge kò sí bọ́kùnrin yẹn ṣe lè ga nínú ayé tó bá dọ̀jà ayé ẹ̀ máa padà bàjẹ́ ni àwọn òbò tó mú kọ́kọ́rọ́ oríire ẹ̀ dání àbẹ́ mọ̀ pé ibi tí ọkùnrin ti ń rí àánú gbà ju ọwọ́ obìnrin ni ọwọ́ obìnrin ni àwọn òbò tó so ẹ̀mí ẹ̀ ró tó mú kọ́kọ́rọ́ ayọ̀ ẹ̀ dání tó mú kọ́kọ́rọ́ success ẹ̀ dání àní ẹ máa ń tọrọ ayé religion ti ba ayé wa jẹ́ nílùú yìí agbọ́ta ni ọlọ́run nìkan ló máa ń ṣe oore fẹ́ dà mí lọ́lọ́run kan ló máa ń ṣe oore fẹ́ dà bẹ́ẹ̀ ọlọ́run máa ń rán èèyàn sẹ́dà lára àwọn èèyàn tí ọlọ́run máa ń rán sọ́kùnrin obìnrin ni wọ́n obìnrin ni wọ́n kò dẹ́ ń ṣe gbogbo àwọn obìnrin yẹn náà fẹ́ fọkùnrin àwọn òbò kan wà tí ọkùnrin bá gbà tó bá lòun dọ̀jì ẹ̀ ó dọ̀jì ayé ẹ̀ ó dọ̀jì jọ iwájú ẹ̀ ó dọ̀jì oríire ẹ̀ ó dọ̀jì ọ̀nà àti ìlà ẹ̀ torí ó lè dó òbò kan kóbò yẹn òbò kan tó dó yẹn ó lè ṣílẹ̀kùn oríire oríire ayérayé fún un ẹ wá ní ẹ are you teaching our men to be ìwọ gọgọ ẹ̀yin obìnrin míì tẹ́ bá ń wá ọ̀nà àti ṣoríire ẹ ń ro ẹ ń ro ẹni tó máa pain ẹ ń ro ẹni tó máa dùn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ lọ́mọ labroad tí wọ́n bá ní kẹ́yìn méjèèjì àti bàbá àti ìyá kó lọ apply fún visa tó bá fún ẹ tó bá fún ọkọ ẹ o ní tìtorí ẹ jókòó pé wọn ò fún ọkọ ẹ wá ní dádì ẹ jẹ ń lọ náà bóyá jọ mi bóyá tó bá dé apply fún yín ọmọ fún yín jọ mi wàá lọ wàá fi ọkùnrin yẹn lẹ̀ àbọ̀ ní filẹ̀ ẹ máa filẹ̀ tẹ́ bá dẹ̀ wà lọ́n bọ́ bá ní ẹ máa lọ́lẹ̀ ẹ máa gbọ́ pé dádì àtọ́jú ara wọn lẹ máa gbọ́ dádì àtọ́jú ara wọn dádì dẹ̀ ló tọ́jú ọmọ dádì ló rán ọmọ lọ sí abroad dádì gan ló ra tíkẹ́ẹ̀tì ẹ̀ dádì ló ṣe gbogbo ẹ̀ níbi ẹ bá fẹ́ lọ tọ́jú ẹ máa sọ ẹ̀yin gan lẹ máa fẹnu ti dádì sílẹ̀ pé dádì ṣe fẹ́ lọ bá wọn pọ̀ ọmọ ni obìnrin ló ń tọ́jú ọmọ ń tẹ máa gbọ́ nìyẹn ọkùnrin tó bá gọ̀ ó máa gọ̀ kú ni torí ẹnu ẹ̀yin obìnrin yìí ẹ lè fi ẹ lè jẹ́ kọ́kùnrin kó tilẹ̀kùn àánú kẹ jẹ́ kí ilẹ̀kùn àánú kó tì mọ́ ọkùnrin ẹ rò pé èmi ẹ rò pé èmi ń fẹ́ ọ̀rọ̀ àwòtẹ́nu alẹ́ sọ ni ọkùnrin ò gbọ́dọ̀ dọ́jì gbogbo òbò kó ṣe gbogbo òbò ló ṣe dọ́jì fọkùnrin tọkùnrin bá dọ́jì òbò míì torí pé ó bẹ̀rù ìyàwó ilé ẹ̀ ayé ẹ̀ máa bàjẹ́ ni torí àwọn òbò kan wà tó jẹ́ pé oríire ọkùnrin ọwọ́ wọn ló wà wọ́n ní owó wà lẹ́nu kìnìún oríire àti ṣoríire ọkùnrin ọwọ́ òbò obìnrin míì ló wà tí ò gbúdọ̀ dodge torí pé ó níyàwó ńlé ìyàwó ńlé ni onímọ̀ tó bá dodge táyé ẹ̀ bá bàjẹ́ ìwọ ìyàwó yẹn ò ní dúró ìwọ ìyàwó yẹn ò ní dúró ṣe ló máa sọ pé tó bá dodge táyé ẹ̀ bàjẹ́ tí ò rọ́wọ́ mú dànù ẹ̀yin náà lẹ máa sọ fún pé kò wà responsible torí pé kò táṣẹ lé ẹ̀ pa wà ará síbi tó yẹ kó ti rọ́nà lọ ẹ ti fi ẹ̀gbọ̀n rìrì ara gbígbóná ẹ ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ ẹ ti fi èpè tẹ́ ń ṣe fún Yínká TNT pé Yínká TNT ń encourage àwọn ọkùnrin wa kán máa chíìtì òfowó ní àwọn òbò tó gbóríire ọkọ ẹ dání àwọn òbò tó mú ọ̀nà àbáyọ dání àwọn òbò tó máa dó tó jẹ́ wípé ó do báyìí wọnú ògo ayérayé ẹ̀ lọ ni àwọn òbò tó gbé ògo ọkọ dání tó gbé ògo ọkùnrin dání ẹni kó má do nítorí pé ó fẹ́ ẹ ti sick gbogbo ẹ̀yin tẹ́ lọ sọ̀rọ̀ yẹn pé ayé encouraging àwọn amẹ́tò òchìchí tí o fọwọ kí ni njọ́ tó ti wà nílé ọkùnrin yẹn oore wo ló gbé ṣe nínú ayé ẹ̀ kí ló ṣe ọkùnrin yẹn ló máa tọ́jú ẹ̀ ló máa tọ́jú ọmọ ló máa ló máa wá láti kọ́lé tó máa fi yín sí kí ló ṣe àwọn òbò tí ò nídìí kọkùnrin kó fa anything kó do kó wọnú ògo ẹ lọ ni ẹ wá ní ẹ̀yin tẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò bo liability nìyí ẹ sọ wípé kó má do torí pé kọ́ má bàa sọ pé ó ń cheat àbí kò ní cheat ni ẹ ló ń cheat ṣé kò dùn ẹni kò dùn ẹ nílé kò fowó oúnjẹ lẹ̀ owó oúnjẹ tó filẹ̀ yẹ ọmọ struggle tó fi gbá kó tó rí láwọn òbò tó mú success ọkùnrin dání àwọn òbò tọkùnrin máa dó tó máa wọnú ògo ayérayé lọ àwọn òbò tó ń gbéni débi gíga àwọn òbò tó ń la ọ̀nà tí ó dí fún yàn wàá nítorí pé o wà nílé ó cheat kó má do àwọn òbò tó máa dó tó máa foríire fún ẹ foríire fún àwọn ọmọ tó o bí fún gan àwọn òbò tó máa dó tó máa lànà ayọ̀ fún wa àtàwọn ọmọ agbọ́tẹ̀ ẹ̀ ni àyí teaching àwa mẹ́tò cheat ẹ ọkùnrin tó bá gọ̀ kó kú dànù kó gọ̀ ká gọ̀ pa wọ́n ńgbò tó bá dẹ́ pé tó bá dọjú alẹ́ tí agbára ò sí mọ́ àbí gbogbo ọkùnrin tó tó ń tọ́jú obìnrin nísìnyí ìjẹ́ ti rò ó pé ìwọ tó ń tọ́jú obìnrin tó ń tọ́jú lẹ́sìn tó bá dọjú alẹ́ ta ló fẹ́ tọ́jú ẹ̀ mélòó nínú àwọn obìnrin tí ọkùnrin fi ara ṣe fún tó di tó fi ara ṣe fún ṣe fọ́mọ ẹ̀ tó di pé ọmọ ẹ̀ débi ipò gíga ọmọ ẹ̀ dé abroad ọmọ ẹ̀ ń gbé dá Amẹ́ríkà gbé London mélòó lẹ gbọ́ mọ́mí àǹdádì lọ kí ọmọ rí nínú hundred mélòó lẹ gbọ́ ìyá ló máa ń sọ always lọ wọn á ná lọ ṣọ́mù gàn wọn á ná lọ bá ọlọ́bọ ọmọ tọmọ wọn lè lo oṣù mẹ́fà wọn lè lo oṣù mẹ́fà ń ẹni tó jẹ́ àtẹ̀gùn táwọn ọmọ yẹn fi débẹ̀ wọn ò ní rántí ẹ̀ mọ́ nlé ọkùnrin tó dẹ̀ ti wọ retirement láyé ẹ̀ bá bàjẹ́ ńgbà yẹn àwọn òbò tó yẹ kó dó tó yẹ kó fi ṣe reserve ó ti lé wọn dànù nítorí pé ó lóun fẹ́ òun fẹ́ ìyàwó ẹ̀ ò fẹ́ rí ìyàwó dẹ̀kẹ̀rẹ́ ni ò dúró ti lọ́jọ́ alẹ́ báyìí gbogbo jẹjẹrẹ ti jẹ ẹpọn ọkọ kò sí nǹkan kan mọ́ àwọn tó tọ́jú gan kó tó rántí bàbá bàbá màmá owó tó bá kó fún màmá owó tó bá máa fún màmá bàbá gan màmá ló máa ní eléyìí ni kò fún bàbá ẹ o wọ́n bá tiẹ̀ kó fún kò ní fi gbogbo ẹ̀ jíṣẹ́ ọkùnrin tó bá gọ̀ ó bá gọ̀ kó gọ̀ kú kó gọ̀ kú kọkùnrin kẹ jẹ́ káwọn àwọn ẹnu wèrè ẹnu játijàti kó jẹ́ káyé yín bàjẹ́ ẹnu oúnjẹ cheating on your woman ní cheating ẹ á fi kàrí àẹ́lẹ̀ nítorí pé ó fẹ́ dún ẹni tídìí ẹ̀ tóbi àbí nǹkan ṣe yín ni ẹ̀tọ́ ẹ pé ìgbára là ń búra ntí ọkùnrin wo gbọ́ mi ìwọ ọkùnrin nǹkan tó bá jẹ tó bá palẹ̀ mọ́ sílẹ̀ nísìn ló máa dúró tiẹ̀ lọ́jọ́ alẹ́ àwọn obìnrin ní support system tó máa fi wọnú kòtò ni níbi tí níbi tó burú dé gan after after tí ọmọ tẹ́jọ bí bá tọ́jú wọn àwọn ìyá á tún fi lé ọmọ ọmọ lọ́wọ́ ọmọ ọmọ á tún tọ́jú àwọn ìyá ẹ̀yin máa máa rùn pa lẹ́yìn ni nǹkan tí ọkùnrin bá lè ṣe tó máa jẹ dọjọ́ kú ó máa ṣẹlẹ̀ nígbà tó lágbára ni torí pé tó o bá fi gbogbo ilé ayé ẹ rán tobìnrin rán tọmọ rán tẹ́fìtì nígbà tí ò bá sí agbára yẹn mọ́ you are your own tó o bá ti ní nǹkan kan ní sáìdì kan tó máa look after yìí nígbà tí ò sí agbára tó máa fi tọ́jú ẹbí tọ́jú ara mọ́ àwọn obìnrin ìyàwó máa ní support system látọ̀dọ̀ àwọn ọmọ tó bí látọ̀dọ̀ àwọn ọmọ ọmọ generation tiwọ́ tó jọ́kùnrin ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀ ló ti dúró torí tó bá yá ìyàwó tó lọ ń tọ́jú ìyá tó lọ ń tọ́jú àwọn ọmọ ọmọ ẹ̀ labroad wàá máa grandma is coming grandma ọ̀gá mi kan níbi iṣẹ́ ó wà lamẹ́ríkà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ ọmọ ẹ̀ sọ wípé òun fẹ́ wọ school nan náà máa ń pè wọ́n grandma lòun fẹ́ kó wá mú un lọ sí school ní first day tó máa wọ school kò ṣe ní grandpa Woman yẹn ti lọ sí amẹ́ríkà wọ́n ra tíkẹ́ẹ̀tì fún láti London kó wá sí amẹ́ríkà nítorí ọmọ ọmọ ẹ fẹ́ wọ skul ó nìyẹn ọmọ mojú ìyá ọmọ ọmọ tún mojú ìyá ọmọ ọmọ mojú ìyá ọmọ ọmọ tún mojú grandma kò sí ọmọ ọmọ kan tó mojú grandpa ọmọ ọmọ ojú grandma náà ń wò wọ́n mojú grandpa. So, grandpa, as you are working for your family and your wife, also work for yourself. Tíyà ò fi ní jẹ́ lọ́jọ́ alẹ́ nígbà tí ò bá ti ní sí agbára mọ́ torí ìyàwó ẹ̀ grandma ó máa lọ ṣómùgọ̀ l'Amẹ́ríkà àti London o ma wà lé ni. Àwọn ọmọ tó tún jẹ́ grandchildren ẹ Oju ìyàwó ẹ̀ náà tún ma mo kó tó mojú ẹ̀. So, àwọn nǹkan tó ba le lè palẹ̀ mọ́ sílẹ̀ tí o ò fi ní dáṣe ilé ayé lọ́jọ́ alẹ́ máa palẹ̀ mọ́ ẹ̀ ní sí nígbà tó ṣì lágbára má jẹ́ kí ẹnu society kan sọ fún ẹ wípé ìyá cheating torí wípé ẹni tó o ti torí ẹ̀ gáìdì ilé gáìdì gbogbo ẹ̀ ó máa padà fi ẹ́ lẹ̀ lọ sómùgọ̀ lamẹ́ríkà àbí London ó máa padà fi ẹ́ lẹ̀ ó máa lọ bá àwọn grandchildren ni àwọn grandchildren ni ẹ tún máa mojú ẹ̀jù ẹ lọ gbogbo ẹ̀yin tẹ níyàwó ńlé táwọn ọmọ yín ti tíyàwó yín ti dàgbà tí àwọn ọmọ yín ti ń bímọ ẹ̀ẹ̀mélòó ni grandchildren yín pè yín lọ́kùnrin pé kẹ wá lọlídé rí àwọn grandmom náà máa ń pè yín grandchild grandmother náà máa ń pè ẹ̀ẹ́mélòó náà rán tíkẹ́ẹ̀tì fún yín pé kẹ́ wá ṣe holiday rí ẹ̀ẹ́mélòó ni grandchildren yín fẹ́ wọ school rí tó ní grandpa come and take me to school my first day at school grandma ni ó yá sí wọn lẹ́nu ọlọ́run má jẹ́ kẹ́yìn ọkùnrin ṣayé wa ìwọ̀nba ìgbádùn kan tẹ́ ẹ ní lójú ayé yín ni wípé enjoy it while it lasts bẹ́ẹ̀ bá dẹ̀ ti ṣe ń tọ́jú ọmọ tọ́jú ìyàwó ẹ máa tọ́jú nǹkan tẹ́ ẹ máa jẹ torí ńgbà táwọn ọmọ yẹn bá dàgbà tí ìyàwó yín bá lọ ṣe ó mú ugọ̀ tó máa kó ẹ̀yin nìkan nílé kẹ́ ẹ má lọ nìkan dáṣayé ìmí inú yín ẹ̀ nílé dìde ṣé lẹ máa fi igi máa gbé pò tẹ́ máa ṣu sí igi lẹ máa fi dìde máa gbé pò tẹ́ máa ṣu sí ẹ máa máa rìn kẹ́kẹ́ ni ìmí à lo pampers grandma dẹ̀ wà lọ́dọ̀ àwọn grandchildren àti children ẹ̀yin ẹ̀yin society ẹ ẹ favour ẹ má jẹ́ kí n bá yín tútùkùtù gbogbo ẹ wo tí n bá ti ń ṣe ṣóò mi ẹ̀yin ọkùnrin ibi tẹ́ bá ti gbọ́ tó bá ti ní Yínká ń kọ yín láti èpè ní kẹ́ máa gbé wọn ṣẹ́ wọn ò fẹ́ kẹ́ lọ́jọ́ iwájú ni èpè ní kẹ́ máa gbé wọn ṣẹ́ àtọkùnrin tó da ọjọ́ alẹ́ wọn ọlọ́run kó ṣàánú ni kí bàbá tó jẹ nǹkan yọkọ màmá á ti jẹ lọ́wọ́ children á ti jẹ lọ́wọ́ grandchildren ibi tí bàbá ti máa jẹ orí children ló pin sí that is tí children gan bá fẹ́ tó bá fẹ́ mojú ẹ̀ orí children tó bí ni ìyá máa ma jẹ from generation to generation ni grandma great grandma bó ṣe máa ma jẹ lọ jẹ lọ jẹ lọ nìyẹn bó ṣe máa ma jẹ lọ jẹ lọ nìyẹn generation tí bàbá máa jẹ orí children ẹ̀ ní ni ẹ̀sùn lẹ́yìn àpò ló máa jẹ kó o tó jẹ yọ kan ìyàwó ẹ̀ á ti jẹ bíi mẹ́wàá wàá wá sọ wípé o fẹ́ fi gbogbo ìgbésí ayé ẹ̀ ìwọ fẹ́ fi gbọ́ mi ní kó má gbọ́ ti ìyàwó mi dẹ̀ ní kó má gbọ́ tọmọ bẹ̀ tó bá ti ń gbọ́ tàwọn méjèèjì má jẹ́ kí ìyàwó kan mú ẹ jẹ̀yà alẹ́ ìyá alẹ́ dẹ̀ ni pé àwọn tó yẹ kó jẹ́ aláàánú ẹ kọ́kọ́ kọ́ ṣàánú ẹ nígbà tí ìyàwó bá ti lọ ṣe òmùgọ̀ má jẹ́ kó sọ fún ẹ pé òun cheat má jẹ́ kó ba relationship yẹn jẹ́ fún ẹ torí ò ní rí anybody ìyàwó á lọ kí àwọn ọmọ ẹ̀ labroad wọ́n á fi ẹlẹ̀ lé wàá máa gbọ́ màmá wọn sick mú láti bá wọn tọ́jú ọmọ ṣèbí agbọ́mọ ṣeré lọ́mọ ń wojú ojú ìyá náà làwọn ọmọ ọmọ máa mọjú ojú ìyá ni ojú ìyá ojú ìyá ìyá ẹ eh, grandma làwọn ọmọ grandchildren ni máa mọjú ojú grandma náà lọ́mọ máa mọjú kí wàá ní àlámọ̀rí àsìkò tó yẹ kí wọ́n ṣe rere tó yẹ kí wọ́n kọ́ ṣe nǹkan tó máa ṣe nǹkan tó máa gbé wọn débi ògo tó máa tún fi ṣe nǹkan tó máa jẹ dọjọ́ alẹ́ lẹ̀ ẹ̀ tún máa ní wọ́n cheat ẹ máa ní wọ́n ń cheat ẹ máa léèyàn kan kọ́ wọn bó ṣe máa ṣiṣẹ́ kọ́ wọn palẹ̀ ayé lásán ni àbí wọ́n máa lágbára dọjọ́ alẹ́ ni wọ́n jẹ́ ya jára ẹ ní brain ìwọ ọkùnrin jára ẹ ní brain o society ò favour yín o society ò favour yín rárá ọ ẹnu náà mo máa fi tì yín ó ń chìtì ó ń chìtì ó ń chìtì tó o bá ti tọ́jú ọjọ́ alẹ́ ẹ̀lẹ́ wọ́n máa fi ẹ́ sílẹ̀ lọ ṣe ó mú gàn grandchildren ni máa fi grandchildren máa ó máa send tíkẹ́ẹ̀tì sí grandma kó wá ṣe ọlídé ti believe pé ẹ̀yin ọkùnrin kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ máa gbọ́ pé ṣẹ́yìn lè fọ pátá ni ṣẹ́yìn lè bá wọn fa bọ́ ni ṣẹ́ lè mọ́mọ́ lọ school ni ọkùnrin ló ṣayé wa ẹ̀ẹ́dẹ̀ máa fà wọ́n mí ní kọ́ má tọ́jú ọmọ tọ́jú ìyàbọ̀ ẹ jẹ́ káwọn náà lọ́jọ́ iwájú ẹ jẹ́ kí wọ́n ní nǹkan bọ́n bá tiẹ̀ lè lọ ṣọ́mù ugọ̀ bọ́n bá lè lọ tọ́jú grandchildren ẹ jẹ́ ilé tó wà ẹ jẹ́ kí wọ́n wà comfortable because tẹ́ bá lọ ẹ̀kí àsìkò tí obìnrin máa dúró tì ẹ́ dáadáa ni àsìkò tó bá sì wà lọ́wọ́ ẹ̀ tó ń rí múlẹ̀ fúnlé tó ń bá wọn tọ́jú ọmọ tó ń kọ́lé tí ọmọ wọn máa jogún àtọmọ ọmọ wọn máa jogún ìwọ ló máa jẹ́ best tó ń lọ síbi iṣẹ́ tó ń dé tó ń kówó lẹ̀ ìwọ ni the best nígbà tó bá rìtáyà ìgbà yẹn ló máa mọ̀ ló máa mọ̀ pé ọlọ́run kò ṣọbọ òyìnbó tí owó yẹn ò flow bó ṣe ń flow mọ́ èmi gan mo ìkankan náà ni gbogbo wa ìgbà yẹn ló máa mọ̀ pọ́lọ́hún oṣù ọba òyìnbó ìgbà yẹn ló máa mọ̀ pé gbogbo respect gbẹdẹmí mi ìgbà yẹn gan tó o bá lọ dóbò torí pé ọjọ́ alẹ́ ti dé sí ẹ bó o bá lọ wá òbò tuntun wọn ò ní wù ẹ mọ́ kò sí nǹkan tó fẹ́ bẹ drag mọ́ ń gbà yẹn nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ wọ́n ti gbà ó ti kọ́lé ó ti rán ọmọ wọn lọ sí abroad ọmọ wọn ti gba visa fún wọn gan ti ní grandchildren ti lọ́n ṣàlùdé o ò bá gbóbìnrin wá sùn sínú ilé ẹ̀ wọn ò ní rí ẹ mọ́ àsìkò tóbìnrin ń rí ọkùnrin pé ń gbóbìnrin wá sùn àsìkò tí nǹkan sì wà lọ́wọ́ ẹ̀ tá egungun sì le tó sì lè fọ tó sì lè fi ara ṣiṣẹ́ tó sì ń rówó tó jẹ́ pé gbogbo owó tó bá mú wọlé wọn fẹ́ kó jẹ́ àwọn nìkan nígbà tó bá ti secure ara wọn o ò bá lọ fẹ́ lòmíì ìfẹ́ wọn lè advice ẹ pé kó lọ fẹ́ yàwó mi ìgbà yẹn láwọn obìnrin míì wọ́n ní ìgbà yẹn náà màá ní ó ti rí àwọn o àwọn ò lè ṣe nǹkan kan mọ́ lọ fọ́mọ kékeré kan tó máa tó lè máa satisfy ẹ̀ wọn ò ní ever sọ nígbà tágbára wa wọ́n mọ̀ pé agbára ẹ̀gàn ò lè gbọ́mọdé yẹn mọ́ wọ́n mọ̀ pé ó ti useless a máa gbọ́ ti rí àwọn àwọn ò lè àwọn ò lè àwọn ò ń ṣe ọmọdé mọ́ ò lè máa kọ àwọn mọ́lẹ̀ bó ṣe ń kọ àwọn mọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ irọ́ ni ọmọ payé ẹ ti tán ó ti wọ retirement owó yẹn ò flow bó ṣe ń flow mọ́ àwọn ilé tó fẹ́ kó kọ́ ó ti kọ́ ọ́ ó ti sì kí ọjọ́ iwájú àwọn ọmọ wọn lẹ̀ ó ṣeé ṣe kó tiẹ̀ ti ṣe wíìkì orúkọ wọn tí wọ́n ti mọ̀ pé ọkùnrin obìnrin tó bá fẹ́ ń gbà yẹn ìwòwò ló wá bá ẹ kò sí nǹkan kan tó fẹ́ ṣe ju pé wá tọ́jú arúgbó lọ àlùbáríkà rẹ̀ ìgbàtà rẹ̀ dùn wọ́n ti lò tán ìgbàtà rẹ̀ dùn tó wúlò wọ́n ti lò àlùbáríkà ara ẹ̀ tán o ti kọ́lé sílẹ̀ tọmọ wọn máa jogún o ti ráwọn ọmọ lọ wọ́n ti kàwé dórí wọ́n ti lọ sí wọ́n ti túká sílùú òyìnbó ó ti sì kí ọjọ́ iwájú fáwọn náà ò bá lọ fẹ́ yàwó mi wọ́n ti mọ̀ pé yàwó yẹn wá tó wá ṣe kíára ni ó wá ṣe kíára ni òun ló fi dàbẹ́ ni pé nígbà tó bá wà léwe tágbára wà wọ́n máa jà túwẹ́túwẹ́ obìnrin mélòó lẹ gbọ́ pé ọkọ ẹ̀ jẹ́ seventy ò lọ fẹ́ yàwó mi tó jà kò ní jà kò wọ́n ti mọ̀ pé kò lè ṣiṣẹ́ kankan mọ́ owó yẹn gan tó bá ń flow kò lè flow bí ìgbà kan mọ́ àfi obìnrin tó mọ̀ pé ọkọ òun ní business ọkọ òun ní business owó dẹ̀ wà dáadáa ó sì lè máa jà bẹ́ẹ̀ obìnrin tẹ́ pé ọkọ ẹ̀ rìtáyà ni tó ti kọ́lé tó fẹ́ kọ́ tó ti kọ́lé tí àwọn ọmọ máa jogún tó ti rán àwọn ọmọ jáde skul tí gbogbo wọn ti fọ́ká sílùú òyìnbó tó mọ̀ pé orúkọ òun wíìlì wíìlì gbogbo nǹkan orúkọ òun ló wà ń bẹ̀ kọ́ dẹ̀ máa retí ikú ni o ò bá lọ fẹ́ ní bọ́dì wọn ò ní kí ẹ̀ torí wọ́n ti mọ̀ pé nígbà yẹn gbogbo iṣẹ́ tí ọkùnrin ṣe ó máa ṣẹ́gìrì sí lára there's tendency pé kọkùnrin máa sick kóríṣiríṣi àìsàn máa jáde they don't want to be part of that àìsàn wọ́n máa gbọ́ pé mò ń lọ bá ọmọ mi tọ́ mọ wọn ò fẹ́ wà part of nǹkan tó fẹ́ wà part of o ti ṣe o ti kọ́lé o ti sound àwọn ọmọ lọ sí school òótọ́ ni mò ń sọ bẹ́ẹ̀ bá máa pa mí kẹ́ pa mí òótọ́ ni mò ń sọ mélòó lobìnrin tó ń jà torí pé ọkọ òun wọ retirement owó retirement nìkan ló ń gbà tó ń jà pọkọ òun fẹ́ yàwó mi mélòó mélòó nínú wọn ló máa jà wọ́n ti mọ̀ pé kò sí nǹkan kan mọ́ wọ́n ti lo èyí tó kù nínú ayé ẹ̀ wọ́n ti lò ó ó ti kọ́lé sílẹ̀ tó máa jogún wọ́n ti ó ti kó rán gbogbo ọmọ wọn lọ sí abroad ó ti sì kí ọjọ́ iwájú lẹ̀ fáwọn kọ́mọ wọn máa bímọ báyìí wọ́n ṣe ń lọ sí Amẹ́ríkà wọ́n á darí sí London wọ́n á darí sí Canada ìyá ọkọ tó dẹ̀ ṣe gbogbo iṣẹ́ yẹn lẹ̀ ojú kan ló máa wà bí ọmọ tún bímọ àwọn ọmọ ọmọ ojú ìyàwó náà ló tún máa mọ̀ ojú grandma nìkan làwọn ọmọ ọmọ máa mọ̀ ó lè má da ọkọ gan mọ̀ tó jẹ́ grandpa a máa gbọ́ kí la tún fẹ́ wá ṣe bí grandma ti ń wá kí wa ẹ máa jẹ́ ká send owó oúnjẹ fún dádì dádì ò sí lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ dìdí wá láti Canada wá kí mọ́ dádì ò sí grandpa òun ṣe ẹni tó dìdí má ti torí ẹ̀ wá láti London lọ kí grandma ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin the moment tí ọmọ tí ìyá wọn bá ti kú báyìí as far as they are concerned wọn ò lẹ́nì kankan tó fẹ́ wá kí wọ́n máa fowó oúnjẹ ránṣẹ́ sí Baba, ni bàbá ò wọ́ọ̀tì láti wá dídì kì láti London àti America? ìyá tó wọ́ọ̀tì yẹn ìyá ti kú ó ṣeé ṣe kó jẹ́ pọ́dọ̀ wọn lábúròdì nìyá kú sí tí ìyá bá ti ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá ló máa ń kú sọ́dọ̀ wọn bàbá ò kú sọ́dọ̀ wọn torí ìyá ló máa lọ́wọ́ wọn ìyá náà máa ń sábà gba owó náà máa ń sábà gba tíkẹ́ẹ̀tì fún bàbá ló ṣayé wá bàbá òun sábà kú sọ́dọ̀ wọn tí ìyá bá dẹ̀ ti kú báyìí ìrìn àjò wọn pin láti travel wá síbi tí bàbá wà owó náà máa fi máa ránṣẹ́ ó tún dijọ́ tí bàbá bá kú tó rántí mọ̀ pé gbogbo nǹkan tí bàbá ṣe orúkọ wọn ló wà ń bẹ wọ́n ń bọ̀ wá gbógun ni ẹ ẹ kó sì dànù anybody má wàá sọ nǹkan tí mo mọ̀ fún mi ẹ má ọkùnrin tó bá gọ̀ ìwọ dọ́ọ̀jì àwọn òbò tó máa ba yí ẹ jẹ́ kó nítorí pé society ló cheat tó o bá gọ̀ òbò tó máa mú ẹ wọnú ògo òbò tó máa dúró dọjọ́ alẹ́ òbò tó máa dúró tiẹ̀ tó máa dúró tiẹ̀ lọ́jọ́ alẹ́ nígbà tí àwọn ìyá bá lọ ṣe ó mú tó lọ bá ọmọ tọmọ tó tí o grandchildren mojú àwọn ọ̀yá òbò tó máa kù ẹ́ kù ìwọ dọ́ọ̀jì ẹ̀ lọ́jọ́ àárọ̀ ẹ̀ nígbà tágbára dé wàá wà láì wàá fi gígbó gbé pò nínú toilet. òbò tó máa tọ́jú ẹ lọ́jọ́ alẹ́ òbò tó máa kù ẹ́ kù dọ́ọ̀jì ẹ̀ nígbà tágbára wà ayé bá bàjẹ́ dọ́jì àwọn òbò yẹn tó nítorí pé ẹ̀ẹ̀kan eh, kí society má ní pé òun cheat ọjọ́ alẹ́ ọkọ ìyàwó yẹn gan nígbà tó bá ti lo gbogbo ara ẹ̀ tó wọ́n fẹ́ kó cheat torí wọn ò ràn ẹ mọ́ àlùbáríkà rẹ̀ ti tán agbára ò sí mọ́tò lè fi ṣiṣẹ́ gbogbo nǹkan ló ti ṣẹlẹ̀ fún wọn ó ti bá wọn tọ́mọ ó ti kọ́lé ìwọ dọ́jì òbò tó máa mú ẹ wọnú ògo òbò tó máa kù ẹ́ kù nígbà tí àwọn ìyàwó bá lọ bá àwọn ọmọ tí ìyá tí ìyá àwọn grandchildren mojú ìyàwó àwọn òbò tó máa kú ẹkù tó máa bẹ ẹgbẹ gbágbáwo ìwọ dọ̀jì ẹ káyé ẹ bàjẹ́ lọ́jọ́ alẹ́ mélòó grandpa lẹ gbọ́ pé ó kú sínú òyìnbó níbi tó ti lọ kí àwọn ọmọ ẹ̀ àwọn ìyá wọn náà ló máa ń kú síbẹ̀ torí wọn ò ní gba visa fún grandpa mélòó lẹ gbọ́ mélòó lẹ gbọ́ pé grandchildren ni mojú ẹ̀ to celebrate ìyá náà máa ń celebrate náà máa ṣe party fún ẹ máa gbọ́ grandchildren mi ló ń celebrate mi ẹ̀rí nǹkan tí grandchildren mi rà fún mi wọ́n ń ra nǹkan fún grandfather grandma grandma lẹ máa máa gbọ́ wọn ò kí ń pe grandpa ń bo grandpa ń bo mélòó mélòó ọmọ ló ti lẹ́yìn tí ìyá wọn bá ti kú mélòó ló ti dídí ra tíkẹ́ẹ̀tì wá kí bàbá ẹ̀ níbi tó bá wà pé ẹ̀yin ọmọ àti grandchildren já lọ kí grandpa mélòó tó bá wá kí wọn gojú ayé nítorí grandma ṣì wà ń lé ni. torí grandma ṣì wà ń lé ni the moment grandma bá lọ owó oúnjẹ ló kù kó máa fi ránṣẹ́ kó dẹ̀ máa retí ìgbà tí grandpa máa kú tó wọ́n máa wá gba ogún tí grandpa ṣe lẹ̀ wọ́n ti mọ̀ pé anybody tí grandpa bá fẹ́ nígbà yẹn wọ́n ti ní at seventy plus mo ṣe sọ pé ìwọ tó bá fẹ́ níyàwó ọjọ́ alẹ́ seventy plus irọ́ ló pa kò sí nǹkan kan obìnrin tó bá wá gan mọ̀ pé wá ṣọmọ ọ̀dọ̀ ni àlùbáríkà ayé ọkùnrin yẹn wọ́n ti lò tán nígbà tó níyì àfi tó bá nítorí pé ó lógún rẹpẹtẹ wọn á sì máa jà pátápátá ẹ rí ọkùnrin tí ò lógún tí ò ní nǹkan kan ló yẹ pé retirement nìkan ló ní ẹ rí tí ìyàwó wọn jà rí bá marry at seventy five wọ́n ti mọ̀ pé ẹni tó wá marry bàbá ẹ ọkọ àwọn at seventy five ó kọ̀ wá ṣe kíára ni tó bá ti kú báyìí wọ́n máa gba dànù ni wọn ò ní jó mú nǹkan kan jáde wọ́n á gba dànù ni àwọn nǹkan tó jẹ́ lájọ orí àwọn ìyàwó tó fẹ́ kó ti kó ó ti kọ́lé fáwọn ọmọ wọn ó ti kọ́lé fún wọn wọ́n dẹ̀ ti secure ara wọn èyí tó wà lábúrò tó wà London America wọ́n dẹ̀ ti ń lọ wọ́n ti ń bọ̀ ẹ máa gbọ́ pé mọ́mì lọ gba mọ́mì ló máa always lọ gba treatment lamẹ́ríkà àti London St Nicholas ni dáàdì máa ń lọ àbí kó lọ sí General Hospital Nàìjíríà ẹ rò pé mi mọ nǹkan tí mò ń sọ ni àní ọkùnrin Ọlọ́run kó ṣàánú yín ọpọlọ society ò pè yín bọ bẹ́ẹ̀ tó bá ti wù ẹ àwọn òbò tó máa sìnkú ẹ lọ́jọ́ alẹ́ ìwọ dọọjì ẹ nítorí pé àwọn kan máa sọ̀rọ̀ kan lẹni ayé ẹ máa bàjẹ́ ni nígbà tí grandma gbogbo àwọn grandchildren bá ti ń mojú kínní wàá wàá wake up wàá wake up tí n bá fẹ́ sọ̀rọ̀ ẹ má máa push mi kí n máa sọ̀rọ̀ ọkùnrin ọlọ́run ni ó máa ṣàánú wọn ẹ̀yin rí grandchildren tó mojú grandfather tó mojú grandma grandpa ẹ̀yin rí ojú grandchildren kan tó mojú grandpa tani mom let's go and see grandpa ẹ̀yin rí rí grandma ni grandma ni let's go and see grandma Le mama Gbo. mom where is grandpa when is grandpa coming ẹ̀yin gbọ́ rí grandma ló máa always lọ rí wọn lamẹ́ríkà bẹ́ẹ̀ bá lọ sí airport gan ẹ rí grandma ló ń travel wọ́n máa wọ socks dé orí orókùn ni wọn láwọn ní arthritis arthritis yẹn ò ní jẹ́ kó má lọ sí amẹ́ríkà lọ sí london ọkùnrin tó wà stronger gan wọn ò ní mú lọ wọn ò ní gba visa fún láyé wọn á ní kò lè bá wọn tọ́jú ọmọ wọn ò ní gba visa fún grandpa grandma ó máa fa sọ́ọ̀sì dòrókun ni before you know it wọ́n ti ṣèwé fún grandpa fún grandma wọ́n ti ṣèwé amẹ́ríkà fún grandma òkú mélòó ni àwọn ọkùnrin tó ń kú sọ́dọ̀ ọmọ wọn labroad obìnrin ló máa ń sábà kú síbẹ̀ because àwọn ọmọ yẹn máa jẹ́ kí wọ́n já mẹ́wàá gbogbo bó ṣe débẹ̀ kò ṣẹ̀yìn ọkọ o mẹ́wọ́n ò ní rántí ọkọ ẹ rò pé mi mọ nǹkan tí mò ń sọ ni wo ìwọ ọkùnrin àwọn òbò kan wà tó o dodge àwọn òbò tó máa àwọn òbò tó máa dúró nígbà tí àwọn grandchildren ni ò bá ní pé grandpa jẹ́ pé grandma náà máa máa pè àwọn òbò tó jẹ́ wípé nígbà táwọn ọkùnrin àwọn ìyàwó yín bá lọ ṣe ó mú gọ̀ lamẹ́ríkà ní London tẹ́yìn figi mú pátá tẹ́ ẹ̀ mú figi tẹ́ ẹ̀ ń figi ṣe pé kinní àwọn òbò tó máa máa sá pamọ́ wá ṣe oúnjẹ fún ẹ nínú ilé tó ti ṣìkíọ̀ látìgbà tó lágbára tó fi àánú wọ̀n wọ́n tó ń ṣàánú wọn tí wọn ò ní dá ẹ dá bùkátà ẹ nígbà tí grandma bá dá ẹ dá bùkátà tó bá lọ ṣé ó mú gàn lamẹ́ríkà ní London ẹ kó sì dànù mo mọ nǹkan tí mò ń sọ tó bá wù yín gbógun tì mí àbẹ rò pé ẹ rò pé mi mọ nǹkan tí mò ń sọ ni àwọn ògbò kan wà tó kùnrin ògbúdọ̀ dodge tó bá dodge ẹ̀ ó máa padà sunkún ẹ̀ lọ́jọ́ alẹ́ ẹ mọ̀ pàwọ̀ obìnrin gbà míì tá a bá ti sìkí ara wa àárọ̀ ń ṣí ọkùnrin kankan àwọn obìnrin kan wà àárọ̀ wọn òun lẹ ṣe máa ń ga ọmọ mi ọmọ mi ọmọ mi lẹ máa máa gbọ́ ah, kò wà responsible ah, ó ṣe dáadáa jẹ́ ká jẹ́ ká rán àwọn ọmọ ikọ́ tiẹ̀ lọ kàwé lamẹ́ríkà irọ́ ni ó sì kí ọjọ́ iwájú lẹ̀ fúnra ẹ̀ ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọkùnrin ọmọ rò pé àwọn gbọ́n wọn gọ̀ ọkùn obìnrin yóò tiẹ̀ kọ̀ láti lọ ta nǹkan ẹ̀ ó fi rán àwọn ọmọ yẹn a máa gbọ́ ah, ìyá dáadáa ni ó ta gbogbo nǹkan ẹ̀ wọ́n wá fowó ọkùnrin yẹn ló máa sàn yín tó jù nínú ẹ̀ ó ń sì kí ọ fúnra rẹ ni ẹjẹ akọlé sí sí orí omi jẹ akọ ó sì kí ọ ilé yẹn lẹ fáwọn ọmọ ẹni ṣé òun ló fẹ́ gbé ni ló bá wá dọjọ́ alẹ́ tó ti gba gbogbo ẹ̀ tán o àwọn gan náà máa máa advice pé ó ẹ jẹ fọmọ kékeré kan èmi ti dàgbà èlé máa kù mí mọ́lẹ̀ mọ́jà fọmọdé ọmọdé yẹn wá ṣọmọ ọ̀dọ́ ní kẹ kó sì dànù ẹ jẹ máa lọ ó dàbọ̀ àbí tá a bá rẹni tó fẹ́ pè wọlé bóyá ẹ fẹ́ bú mi ẹ lè bú mi o nọ́mbà mi rèé ẹ bú mi ẹ bú mi ẹ bú mi tẹ bá mọ̀ pé ẹ bá mọ̀ pé nǹkan tí mo sọ ó ṣe dáadáa ẹ bú mi tẹ bá mọ̀ pé mo sọ nǹkan tí mo sọ right ẹ bú mi mélòó làwọn ọkùnrin grandma tó ń kú sí ọ̀dọ̀ àwọn ọmọ wọn labroad ẹ bú mi i don open the line mo ti open line the line is open ẹ bú mi tẹ bá mọ̀ pé nǹkan tí mo ń sọ pé irọ́ ni mò ń pa ẹ bú mi ọkùnrin tó bá ṣe ń ṣiṣẹ́ tóun sì kí ọmọ tóun gbọ́ tíyàwó sọ pé jẹ́ arán wọn lọ sí London jẹ́ kó lọ kàwé lamẹ́ríkà wọ́n ti ẹ̀ ń ṣe kinní kan ẹjẹ́ ara rẹ̀ irọ́ ni ó sì kí ọ ara ẹ̀ lé àtàwọn ọmọ ẹ̀ ní ọjọ́ iwájú àwọn ọmọ ẹ̀ ló ń sì kí ọ ìgbà tí wọ́n bá fi gbogbo agbé ayé ẹ̀ gbogbo ìgbésí ayé ẹ̀ ṣiṣẹ́ bí ẹni máa kú tó wá rìtáyà tó ní stroke ìmí à ní stroke ìmí à ní oríṣiríṣi àrùn ló máa ba obìnrin tó fa yí ẹran obìnrin yẹn a máa ṣe pérépéré ṣé dandan ni ọkùnrin ló láti kọ́kọ́ kú ni wàhálà tán máa ń ṣe ni ẹ lóò hello mo ń yeah yẹ. mo sọ̀rọ̀ lẹ́sọ̀ kò sẹ́ni tí ó fẹ́ boyún kò lè sẹ́ni tó máa bá yín jiyàn ìtọ́jú nǹkan bẹ̀rẹ̀ sọ ni pé ọkùnrin náà kí àwọn náà kí wọ́n tọ́jú ara wọn. kọ́ máa tọ́jú ara wọn. olùkọ́ lọ fẹ́yàwó mi náà nǹkan tó rí lọ́dọ̀ ìyáálé náà ni wọ́n máa rí ara wọn ẹ ṣe dàrẹ ẹ ṣe kọ́ tọ́jú ara wọn ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n máa ní ọkùnrin ló máa ń kọ́kọ́ kú ṣebí obìnrin mi máa ń fẹ́ ọkùnrin mi tó máa ń jù lọ àwọn ìyàwó mi máa ń ju ọkọ wọn lọ ṣe máa sọ pé àgbàlagbà ló yẹ kó kọ́kọ́ kú pẹ̀lú ẹ̀ náà kóbìnrin gba ten years lọ́wọ́ ọkùnrin wọn lọ́kùnrin ló máa ń kọ́kọ́ kú because wàhálà tán ti máa ń ṣe wàhálà struggle wọn fẹ́ tọ́jú ọmọ tọ́jú ilé tọ́jú gbogbo ẹ̀ àsìkò tó yẹ kó sinmi wọn ní stroke wọn ní stroke wọn ní oríṣiríṣi àìsàn because wọn ti fi gbogbo ayé wọn gbọ́tọ̀ ọkùnrin gbọ́tọ̀ obìnrin gbọ́tọ̀ ọmọ àwọn obìnrin wa máa ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ni àwọn là ń tọ́jú ọmọ àwa ni àwọn ni obìnrin tó dẹ̀ tìtorí ẹ̀ ṣá máa ta pọ́npọ́n bó ṣe ń lọ sí Amẹ́ríkà ló ń lọ London diabetes àkọ́kọ́ gbé ọkọ̀ náà wá ní kò lè jóúnjẹ gidi ló bá yá kò ní lè rìn stroke a ní stroke tó bá rí a paralysis ó tán bí ayé ẹ̀ ṣe bàjẹ́ nìyẹn ó kàn fi ilé ayé tọ́tọ̀ ọmọ tọ́tù ìyàwó tọ́ gbogbo ìgbà tó yẹ kó sinmi àìsàn ni because wàhálà yẹn ti pọ̀ jù wàhálà yẹn ti pọ̀ jù wọn ọ̀dẹ̀ ní dúró tọ́jú wọn o kò sóbìnrin náà tó máa ní ọmọ òun bímọ lábúrọ̀dù kò sẹ́ni tọ́jú kọ́kọ́ ẹ máa kú lọ ó máa fìyàn ṣọ́ ọkọ ó máa lọ bọ́ ọmọ yẹn ni wọn ò ní ever wo option pé kíyà ọmọ kó wá ẹni tó máa tọ́jú ọmọ ẹ̀ a máa gbọ́ ọmọ lọ bọ́ ọmọ mi a máa gbọ́ níkẹ́nìkan ló wà kò sẹ́ni tó máa bá tọ́jú ọmọ kò dẹ̀ lẹ́spírẹ́ǹsì irọ́ ni ètò yẹn ó ti tò lẹ̀ láti lẹ̀ ó ti tètò yẹn lẹ̀ láti lẹ̀ wàhálà tóbi ọkùnrin mi ń ṣe òun ló jẹ́ kó máa kúkú oró àjẹ́bẹ̀ tẹ́ bá dé àgbàlagbà ni ṣèbí àwọn obìnrin mi ò ń dàgbà tó ń fẹ́ tó wọ́n máa ń ju ọkọ wọn lọ ẹ káwọn kọ́kọ́ kú wọn ò ní kú torí àwọn kọ́ ló ń ṣe wàhálà ẹ̀ fáwọn ọkùnrin tó wà responsible wọn ò ní kú ọkùnrin mi a ọkùnrin mi à lọ gbọ́mọ ẹ tí ọkùnrin mi à lọ fẹ́ ọmọ sí school tí ò lè ṣáwá máa struggle àwọn mental stress mental torture àwa ni mo bọ́ kọ́kọ́ lé mo bọ́ kọ́kọ́ lé kí ni ọmọ ẹ ló sì kí ọ̀ ilé tẹ́ ẹ kọ́ fún ara ẹ ló ara ẹ ló secure ilé fún jàre kẹkọ ẹgbẹnu sọhùn ara yín lẹ secure ilé fún ẹbọ kọkọlé ẹbọ kọkọlé tọkọ bá kú lẹni tí fámìlì ọkọ bá fẹ́ súnmọ́ létẹ ẹkọ ẹ máa gbé lọ sí kóòtù ni tó mì para yín lẹ secure ilé fún kọ́bọ̀ mi inú yín kò sí nínú ilé tọkọ kọ o a máa gbá àjọ jìyà ni àjọ jìyà níjàwó lẹjọ jẹ ebi ẹgbẹ mọ̀mọ́ ló ni pé kó lè tètè kọ sílẹ̀ mo wá ń sọ fún yín pé kọkùnrin kọkùnrin tọ́jú ara ẹ wá ń sọ fún mi mo ní kọ́mú kó ń ṣe gbogbo òbò ní kọkùnrin dodge hello lórúkọ ẹ̀ka àti yínká. sá mo ń gbà. ẹ kú iṣẹ́ máa ẹ kú ètò mà. ṣẹ́rí mo really appreciate program yín lẹ́yìn ẹ̀ nìyí ṣẹ́rí one or two things tí àwọn obìnrin máa ń dálẹ̀ ló pọ̀ jù tí bàbá bá ń ṣe fún ọmọ ìyá mi máa ń gbin oró sí ọmọ níkùn wípé a ah, bàbá ò ṣe gbá kò ṣàwo bàbá ìjẹ ló ń gbìyànjú jù o a ní sori owó yìí mo rọ gbà lọ́wọ́ hmm. fámílì mi kan ni láti fi jẹ́ pé kẹ́ déèyàn kẹ́ lè lọ skul but wọn ò ní sọ fún ọmọ nǹkan tí bàbá ń ṣe ọ máa ń dá eh, ọ máa ń dá eh, ọ̀tẹ́lẹ̀ láàrin bàbá àti ọmọ kọ́nà kó ṣàánú wa lọ́wọ́ àwọn obìnrin ṣe rí mo really appreciate program yẹn gan lé ní yòrò ọlọ́run á máa fún yín ṣe mo mo dúpọ̀ ẹ̀gbọ́n ṣe máa. ìwọ sọ fún mi gẹ́gẹ́ bí obìnrin tó ju ọkọ ẹ̀ lọ ṣé gbàdúrà kí wọ́n kọ́kọ́ kú ṣùgbọ́n sọ pé wọ́n máa ń tò pé àwọn àgbàlagbà ló yẹ kó kọ́kọ́ kú ṣé wọ́n gbàdúrà kó kọ́kọ́ kú bó bá fẹ́ kú gan wàá ti ọkọ yẹn lọ ni kó máa lọ kò sí rúù tó sọ pé ọkùnrin ló yẹ kó kọ́kọ́ kú ṣáájú obìnrin ẹ àgbàlagbà ni so gbogbo ẹ̀yin tẹ́ ju ọkọ yín lọ ilẹ̀ máa kọ́kọ́ kú àgbàlagbà ló yẹ kó kọ́kọ́ kú kò ṣe kò ṣe pé bí ọkùnrin ló yẹ gbogbo ẹ̀yin tẹ́ ju ọkọ yín lọ lẹ máa kọ́kọ́ kú torí ẹ ju ọkọ yín lọ ẹ̀yin làgbà irọ́ ni ẹni gbarú àdúrà yẹn láyéláyé ẹni tó ṣiṣẹ́ yẹn lẹ̀ lẹ máa fẹ́ kó lọ kẹ́yìn lè jẹ́ láńlẹ́dì wo ìwọ ọkùnrin ṣáàyàn ojú ẹ gbogbo òbò gbogbo òbò kan náà man ń kọ o gbogbo òbò kan náà máa ń dọ̀jì o àwọn òbò kan wà tẹ́ pé nígbà tí àwọn ọmọ ẹ àti àwọn ọmọ ọmọ ẹ tán ọba mọ grandpa pè àwọn òbò yẹn ló máa dúró dè ẹ ló máa dúró tì ẹ nígbà tí ìyàwó ẹ bá lọ ṣe òmùgọ̀ lamẹ́ríkà àti ní London tán abandon ẹ níbi tó ti ń fi igi lọ mú nǹkan nínú latrine àwọn òbò tó máa dúró tì ẹ nìyẹn otherwise wàá jẹ bánábà bá sí hello. àǹtí Yínká. sá. ẹ káàsán. ẹ káàsán. ọlọ́run á jẹ́ fún wa o. àmín. ọlọ́run á fún ilé mi gúngún o. àmín. ó dàbẹ́ yìí pé tẹ́ ẹ bá ń woṣẹ́ gan ẹ máa máa ríran because this is actually what is happening right now in Nigeria. Oh wàá lọ wàá lọ wàá kúrò nílé wàá wówó lọ ó tẹ wàá jẹ́ pé àwọn obìnrin tí wọ́n ń ṣe nísìnyìí wípé wọ́n ń really really cut relationship láàrin ọmọ àti bàbá for instance ìwé mi tí mo bá ń sọ̀rọ̀ yìí tí mo bá fẹ́ san owó skul ọmọ mi tó wà ní yunifásitì ìyàwó mi máa sọ fún mi pé kí n san sí àkáǹtì òun òun ló mọ̀ bó ṣe máa fún ọmọ yẹn ní owó tí òfin ní máa misuse ẹ̀ irọ́ bẹ́ẹ̀ ni owó àṣẹlẹ̀ yìí pé ọmọ parí yunifásitì owó àṣẹlẹ̀ wọn wá hmm. kóòtù bàríà yẹn láàrin bàbá àti ọmọ tó ṣe wípé ní ìyá yẹn lọmọ wàá mójú jù mo mọ́ta ohun tó bá bá ọmọ sọ kò ní gbọ́. ayé a máa gbọ́ màámi. àǹtí àǹtí wàláì ọlọ́wà ọba á tún fún yín ní ìmọ̀ kún ìmọ̀ ọlọ́wà jẹ́kẹ́pẹ́ fún wa ọlọ́wà ọba tí ò ní tí ò ní pa yín nísìnyí ajẹ́kẹ́ gùn lẹ́nu inú mi dùn fún program tẹ̀sí lẹ́nu ẹ ṣe mọ̀ ó dáwọ́. àwọn òbò kan wà tó ṣe dodge tó bá ti wù yín kẹ́ gbé mi lọ sí tiktok kẹ́ tún lọ bú mi kẹ́ni she is teaching our men how to be ah tó o bá lọ kọ́ọ̀tì àwọn òbò tó máa gbé ẹ débi ìrì ayọ̀ ẹ àwọn òbò tó máa open door of success àwọn òbò tó jẹ́ pé nígbà tí children àti grandchildren ò ní lè pe grandpa grandma náà máa máa pè ó máa máa fi igi mú pé ò lọ sínú bathroom fúnra ẹni àwọn òbò tó máa open tó máa gbé ẹ débi ògo tó máa fi gòkè kò sọ pé wọ́n ní wọ́n ń kọ́ wọn ní cheating ó máa gbàgbó nígbà tí girama bá kú sínú tó bá kú sábúrò tó bá gbé wálé ìwọ máa kú síbi tó bá ti fẹ́ wẹ̀ nínú bedroom ló máa ṣubú wàá kọ̀ forí gbá wàá forí gbá brick i'm telling you obìnrin ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo àwọn i love my husband ẹja kọ́ni ẹja à kí ọjọ́ iwájú lẹ̀ ni à kí ọjọ́ iwájú lẹ̀ ni ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ hello. Hello, ma. Yes. Hello, ma. Yeah, mo ń gbọ́ yín. Ẹ ǹlẹ́ ma. Sẹ́rí, ó dàbí pé mọ̀láìkà kan ni yín o. Gẹ́gẹ́ bí mo ṣe rí, ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan, ó ń ṣẹlẹ̀ ní ibì kan tó jẹ́ pé eh, reality yẹn gangan ló ń ṣẹlẹ̀ níbẹ̀ báyìí. Àfi bí èpè bóyá ẹ̀ ń rí ìran wọn láwọn tí mo mọ̀ gan-an ni in fact mo ń láti wò pé tí program bá parí mo ń láti copy nǹkan yẹn kí n kàtẹ́ post ẹ̀ sí wọn káwọn náà wò pé àà ṣé sọfáǹtì yẹn ká pé nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ni àbí báwo but in fact ọlọ́run á túbọ̀ máa ṣàlékún àlàáfíà fún yín in fact really ń gbádùn program yín à ń gbádùn ẹ̀. tẹ bá lè rírú tó lè máa sùn bai boya bóyá tún change nínú society. ẹ wọn èmi èmi máa sòótọ́ tó bá affect mi gan ma sọ mi wọ ẹ jẹ́ ń gbé ayọ̀ n wá máa lọ tó ló sọ pé pick my call nọ́mbà ẹ̀dà òun pé ẹ̀ ni. wọn èmi èmi e ò ẹ kó má fọ kó má fọ kó má dòbò mi ẹ ẹ fẹ́ pin ni ẹ fẹ́ jẹ́ gbogbo nǹkan tó ń kó wá kó jẹ́ yín nìkan. hello. God God bless you God bless you ọlọ́run ọlọ́run máa bá mi ọlọ́run máa bá mi wò yín ọlọ́run ọlọ́run á sọ àgbà yín á sọ á sọ di nǹkan mi ẹ jọ̀ọ́ má bínú àwọn obìnrin mi mọ wáyé tí ọkùnrin wa ṣé wọ́n fẹ́ pa wá nìkan ẹ ká breathe now ọkùnrin ló máa ṣe dá ọkùnrin ló máa ṣàwo ọkùnrin ló máa ṣe lè at the end of the day kí ni èrè wa lórí àwọn ọmọ ẹ lérè o lórí àwọn ìyàwó ẹ lérè tọkùnrin kan bá sọ ẹ èrè tẹ ní ni pé ẹ lérè kankan obìnrin ló lèrè ọmọ ẹ lérè kankan òrè ẹyọkan tẹ ní ni pé ọmọkùnrin á yín ọmọ obìnrin tẹ bá tún tọ́ ma ó máa change orúkọ ṣé mi ò change orúkọ bàbá mi aládé ni mò ń jẹ́ àlàdé lórúkọ bàbá mi ó máa change orúkọ yín. mo ń wáyé tí wáyé táwọn ọkùnrin wá ní ọjà sáà. ẹ lérè kankan kẹjá yín ní brain. ó wọ́n sàn àwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ gbádùn ara yín o kọ̀sàdéǹdọ̀ dìde kò sí nǹkan kan fún wa o. ìwọ béèrè lọ́wọ́ ara ẹ ẹ ṣe jàre ẹ ṣe jàre Táíwò béèrè lọ́wọ́ ara ẹ pé tí ò ń ṣiṣẹ́ lé ní agbára wà tágbára yẹn ò bá sí kí ló fẹ́ ṣẹlẹ̀ àbò rò pé bágbára ṣe máa wà láéláé èrè wo lẹ ní ọmọ yín ọkùnrin nìkan ló máa jórúkọ yín èmi ò jórúkọ bàbá mi náà ṣé mò ń jórúkọ bàbá mi ni ọmọ yín obìnrin ma kó tó kílẹ̀ ọjọ́ wedding mi tó go ṣìgọ́ ó ti sọ dànù àwọn àwọn màmá mi gan ó ń struggle pé kí ló fẹ́ jórúkọ ọkọ ẹ fún pẹ̀lú kí ló fẹ́ jórúkọ àbẹ́ ẹ̀ pẹ̀lú orúkọ ọkọ ẹ fún kí ló fẹ́ ṣe èrè wo lẹ́ni sòtẹ́ bá ti ń tọ́jú ilé ẹ má fi pé obìnrin kan ẹ ẹ jẹ́ akọ́lé a máa ní àjọ eh, jìyà àjọ kọ́lé ilé tó ẹjọ́ kọ́ kò ń ṣe torí àwọn ọmọ ẹ̀ ni ṣebí torí àwọn ọmọ ẹ̀ ló ń sì kí ọ àwọn ọmọ ẹ̀ ló ń sì kí ọ náà àbí ṣo fẹ́ kọ́lé tó bá kọ́lé yẹn ẹ bá kọ tán lọ́ba tún ní ẹni tó kọ́lé tó bá fẹ́ tà ẹ tún máa sọ di ọ̀ràn ẹni kò lè ta lé ẹ̀ because àwọn ọmọ ẹ̀ ló ń sì kí ọ ilé yẹn fún ṣé ọkùnrin tó bá kọ́lé ṣé olóòfù ẹ̀ ló fi bá kọ́lé ni àwọn ọmọ ẹ̀ ló sì kí ọ ẹ̀ fún na what are you talking about gbogbo eléyìí wà lọ́rùn àwọn ọkùnrin ẹ̀ tún máa tún wá máa gbógun tì kó máa enjoy ẹjọ́ enjoy life wọn the only time tí wọ́n ní láti enjoy náà ni time tí wọ́n bá lágbára tó lè ṣiṣẹ́ ìgbà tó bá lágbára tó lè ṣiṣẹ́ ẹ̀yin máa lọ wo àwọn ọmọ ọmọ yín àwọn grandchildren yín ẹ̀yin náà máa tún mọ̀ ẹjọ́ enjoy life wọn ẹ fi wọ́n lọ́rùn lẹ̀ fi wọ́n lọ́rùn lẹ̀ náà bá ti níyín lára àwọn ọkùnrin tó wà responsible náà bá ti níyín lára tó ti ń tọ́jú ilé tọ́jú àwọn ọmọ yín ẹ fi wọ́n lọ́rùn lẹ̀ they have limited time to enjoy ayé wọn torí tó bá di pé wọ́n dàgbà ẹ ẹ̀ ní síbẹ̀ fún wọn mọ́ àwọn ọmọ yín lẹ máa gbọ́njú lé ẹ máa tún from there ẹ máa shift ẹ̀ sí orí àwọn ọmọ ọmọ yín ẹ fún wọn lọ́rùn lẹ̀ títí ló fowó lẹ tẹ ń pariwo òṣì gan. hello. hello. ilé àti nǹkan ẹ̀ka sàn. ẹ̀ka sàn. àmúlàjì program yẹn gan ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín. nǹkan tẹ́ ẹ sọ is a real what is happening in Nigeria now ọpọlọ yóò níjọba àwọn ẹ máa wá rí ṣe o. fún wọn lọ́rùn lẹ̀ àwọn náà máa ń kọ́kọ́ kú ọmọ ní stroke látara wàhálà kọ́lé kọ́rẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀ náà ṣe náìsì ní ṣe bára yín lẹ̀ ń build property sílẹ̀ fún gbogbo àwọn misisi wọn ọ̀fẹ́ jọ́sìn bí nítorí pé nǹkan tó ṣe ẹ̀fẹ́ kan rin lẹ́sẹ̀ ní kan má dòbò kan má cheat wọn bá lówó lọ́wọ́ kan ní nǹkan kan fúnra yín lẹ́ máa tì wọ́n síta kan lọ dòbò wọ́n torí pé ẹ̀fẹ́ kí nǹkan kan alter plan tẹ́ ti fi sílẹ̀ lẹ́ fi ń pariwo she's teaching them to ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o mo ń bá analyze obìnrin fún yín ó kọ ó concern èmi gan jẹ́rí pé mi ò yọra mi kúrò ẹ ṣọ́ra yín oore wo nípa ṣèdí kí náà ń jẹ lọ́dọ̀ yín kí náà jẹ lọ́dọ̀ yín yàtọ̀ sí orúkọ ọkùnrin nìkan tó máa jórúkọ ẹ̀ kí lè re wọn ẹ̀yin lẹ́ ń jèrè ẹ̀ jù náà ìwọ̀nba èrè tó máa ṣe tún ní òbò tán lè dọ́jì kan dọ́jì ẹ̀ nítorí tìyàn òbò tán lè fall back to nígbà tẹ́yìn bá lọ ṣómùgọ̀ ẹ wò ó gbogbo ẹni tó bá fẹ́ ra lubricant ẹ kàn sí mi lórí plus four four seven four zero four eight five one two three four gbogbo ẹni tó bá fẹ́ ra lẹ̀ danabit náà ó sì ń ta wàràwàrà gbogbo ẹ̀yin skit maker iṣẹ́ mi máa iṣẹ́ yẹn máa bọ́ta ní òru ọ̀la ní agbára ọlọ́run so kẹ́ tètè mú kẹ́ ṣiṣẹ́ lé lórí ẹ ẹ kú palẹ̀mọ́ birthday mi o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe orin náà ẹ jọ ẹ máa drop ẹ kí n lè drop ẹ torí after alẹ́ ọ̀la mi ní drop orin kankan mọ́ o ẹ ṣe ó dàbọ̀ shabarikolo dot com tí n bá ti ṣe bẹ́ẹ̀ dè tán àwa ṣe máa gẹṣin lọ ó dàbọ̀.